yorùbá rárá tẹ́wá ń ṣe sọ̀lẹ́ agbọ́dọ̀ mọ̀ pé láti allahu akbar títí dórí asalaamu alaykum ẹ̀sìn là ń ṣe tí èdè ní ọ̀gbọ́dọ̀ wá ń bẹ́ àtẹ̀tẹ̀ lárúbáwá. alimami abu hanifa rahimahullah àwọn náà sọ rí pé a lè sọ èdè fárísà nínú sọ̀lẹ́ gbogbo àwọn olùmọ̀ nípa sọ́kù tí wọ́n sẹ́kù tako ìpèníjà ńlá lélẹ́yìí fún gbogbo àwa mùsùlùmí èdè Islam mo náà lè lè lárúbáwá a gbọ́dọ̀ gbìyànjú láti kọ́ èdè yìí ẹ̀rí pé òde òyìnbó ẹ̀yìnkùlé lọ́gbà wọlé wa bá wa látàrí òyìnbó amúnisìn adí nǹkan ẹni gbàmọ́ni lọ́wọ́ tó wá gbàlúwa nígbà kárí àwọn England English yìí ṣèdè wa kìí ṣèdè bàbá màmá wa èdè àwọn tó gbàlúwa ni àmì sí ni lórí pé àti ìlómìnira. kí ló dé nínú ìgbésí ayé gan téèyàn máa ń sọ Yorùbá sí ọ ọ máa wò ó ipò fẹ́ localize yẹ yàní ké local language in English uh, in Yorùbá English in international language kí ló internationalize yẹ kí ló fi ta sédè Yorùbá náà rí irọ́ lásán ẹni tó bá ti lè ta tiẹ̀ lọ́pọ̀ kò ní ríra lọ́wọ́n ẹ̀rí àwọn tó máa ń lọ sílùú òyìnbó yẹn àbùkù tí ń kàn wọ́n ọ̀pọ̀ wọn ò ní délé kan wá sọ ni pàápàá jùlọ tó bá dipò kan mú tọ́jọ́ pé ipò yẹn ni wọ́n fi ń wò ńgbà tó dán generally tó náà bá débẹ̀ yóò máa ha yóò máa ha English láti sàlẹ̀ kòkò àwọn ọmọ àwọ̀ pé gbogbo english tó ń sọ yìí kò kò ṣe déédéé náà because present simple ló kó lò you are now using present continuous past simple ó lo past participle bẹ́ẹ̀ ni àbí ẹ̀kọ́ ó dàbí káwùsá náà gbọ́ yorùbá ni sọ pé wọ́n sọ lágídí lágídí ló ń gbé àìsàn báwọn báyìí náà wí tó bẹ́ẹ̀ ni tó bá yẹ fún gbàtọ́ lọ sí England yẹn lọ sí Amẹ́ríkà yẹn yóò bá lọ sọ ìwọ gẹ́gẹ́ bí ọba sẹ́yìn ọ̀nìkan lọ pẹ́ni tó bá gbọ́ Yorùbá tó túmọ̀ rẹ̀ fún yín wọ́n pọ̀n lè kọjá sísọ èyí ẹ̀sùn wọn náà kà tiẹ̀ kù ṣògbọ́n wọn aláṣọ àgbà tó máa sọ Yorùbá nù sọ̀lá sẹ́rẹ̀ ní sọ̀lá sí ṣé báwọn fowó gegege à ń fi lọ kọ́ English torí ń tà jẹ́ kí ló dé tàn ní fi àsìkò wa lẹ̀kọ́ pọ̀ láti kọ́ lárúbáwá nítorí níta fẹ́ dà ẹ bá fẹ́ dọ́mọ àlùjáná sọ pàtàkì ká kọ́ lárúbáwá èló láti kọ́ lárúbáwá ẹbí náà là ń sọ pé ìsan olè jó yìí àwọn màálìm tí wọ́n kọ́ yín tó ti ṣe tán láti kọ́ yín lọ́fẹ̀ẹ́ kẹ́lẹ́ bá a máa ń tẹ́ máa wí nù sọ́dà tẹ́ẹ̀mà kọ́kọ̀lọpọ̀ nínú wa gan àdúrà lọ́lọ́ subhana subhana rabbi al-a'la wọn ní káwé sojúd ó dájú pé mùsùlùmí mi máa súfè ni torí ẹni tó àlẹ́ bẹ̀rẹ̀ àwọn bá subhana ó ti ọ̀kẹ́ wọn súfè ni subhana ọ̀kẹ́ wọn súfè lọ́rọ́. kọjá bẹ́ẹ̀ ń fẹ́ fi fẹ́ fi wà lìjẹ́ náà má sí. ọ̀dà ọ̀nà tí wàá kúrú báyìí tẹ bá dé forí kalẹ̀. ti ẹ̀kẹ́ sàdó àkẹ́sì gbọ́ lárúbáwá ẹ máa ṣe allahumma rabbana atina fid dunya hasana wa fil akhirati hasanatan wa qina adhaban nar gbogbo orí ti wà ń bẹ̀ èèyàn náà tó. الباني هذا القرآن ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وإذ اللهم ربنا هذه يا aha allahumma dikun ó sì wọ́n nínú àdéhùn anábì sallallahu alaihi wasallam pé allahumma atina fi dunya hasana wa fi akhirati hasana wa qina adhaban nar kódà tó bá sọ pé rabbana atina fi dunya hasana wa fi akhirati hasana wa qina adhaban bó ṣe wá ní alukur'an gángan pẹ̀lú àníyàn pé àdúrà lè mí ṣe alukur'an ọ̀sẹ̀ lọ. wọ́n ní kí ni ẹ̀ṣẹ̀ bàbá tó kọ̀ láti fọmọ rẹ̀ lọ́kọ lásìkò à ń tó ṣe ọ̀dà o àbí tó bá kó ní plan fún ọ̀fẹ́fẹ́ tó sì dá kí bàbá fọmọ rẹ̀ ọ̀dà o ẹ jẹ́ kó ọmọ tètè lọ́lé ọkọ ẹ̀yin náà fẹ́ tètè di bàbá bàbá ni bàbá bàbá tó ń torí jẹ lẹ́yìn tọ́mọ bá ti rọ́kọ tó dáa ẹjẹ́ kó tètè máa lọ ilé ọkọ ẹ má bàa lásìkò jẹ. tọ́ wọ́n nígbà míì tí ọmọ bá fẹ́ràn ọkùnrin yẹn gàgà bàbá lè kórìíra rẹ̀ gan ẹ pa àwọn èèyàn sí kí wọ́n bá bàbá sọ̀rọ̀ tá bàbá sọ̀rọ̀ kó nà dẹ́wọ́ rẹ̀ ẹjẹ́ ọmọ lọ ilé ọkọ ẹ má bàa tiẹ̀ jẹ. wọ́n ní àwọn èèyàn ń wọ hijab oníkọ́lọ̀kọ́lọ̀ àti nìkọ́ọ̀bù gbàlódé àwọn ni pé nù kẹsì islam islam sọ pàtó pé dandan ọlọ́gbà ẹni ìjáàbò gbọ́dọ̀ ni ṣùgbọ́n nǹkan tí islam sọ ni pé ìjáàbò tóbìnrin ọba wọ̀ kò gbọ́dọ̀ jẹ́ aṣọ tó ṣe pé ó máa mú ojú kò sì gbọ́dọ̀ jẹ́ aṣọ wò mí kó tún mi wò ìyẹn ni kíkọ́ ákẹ́ títí náà ni kò gbọ́dọ̀ jẹ́ dúdú tí ń dán lọ́nà tó fi ké tá a bá rí àtúntún wò. wò mí mi wò kò gbọdọ jẹ́ bẹ́ẹ̀. aṣọ gidi tó náà wọ́n da yóò fẹ̀ lambúlambù kò ní jẹ́ ètò fún fi òtí wọn báwọn ara ti tó bó ti ṣe máa hàn. aṣọ yẹn aṣọ kìí ṣe ta. túmọ̀ tó bá jẹ́ pé aláwọ̀ aró lọ́wọ́ kò sí wàhálà mẹ́ amálátòkè délẹ̀ kò gbọ́dọ̀ wá jẹ́ pé ọ̀tọ̀ ní ìsàlẹ̀ ọ̀tọ̀ lókè kọ́lọ̀ kan náà ni gbogbo ẹ̀ gbọ́dọ̀ jẹ́ Tọ́lá ti wá wọ aṣọ báwọn kò gbọ́dọ̀ jẹ́ kọ́lọ̀ tó ṣe fáwọn ọkùnrin ní máa sábà wọrú ẹ̀ láwùjọ àwọn àwùjọ kan wà láyé tó yẹ tó gbogbo ọkùnrin aṣọ funfun wọn máa wọ̀ tí obìnrin bá wá lọ́wọ́ jìlúbáàbù funfun á sì mú àbá ní sì mú bí ìyá kan tó wá jì mí. ìgbà tó wá sí hajj òun náà wá ń ròyìn bí ẹ̀yin náà fẹ́ dédé láti maka tẹ́ ń ròyìn wọ́n sọ pé ọ̀gá tó bá àjí ẹ̀dínkù díẹ̀ ọ̀dà tó bá àjí àjí ẹ̀dínkù ọ̀dà kò kéré sí báyìí àti yọ̀ àti ó ní tọ́jú ọlẹ́rìí ju mẹ́kà ní pé subhanallah àwọn ọkùnrin wọn gan wọn máa nírùngbà bó wọn ṣe nírùngbà nítorí pé ní Malaysia àwọn obìnrin ní máa sábà wọ jẹlẹbáàbù funfun wọ́n wá rí fáwọn ọkùnrin ní Saudi ìyá aṣọ funfun wọn máa wọ̀ wọ́n tún máa ní irùngbọ̀n wọ́n wá rò fáwọn obìnrin nípa àwọn obìnrin wọn gan tún máa ní irùngbọ̀n. torí ẹ̀ gbogbo àwùjọ pẹ̀lú ti àwùjọ tí wọ́n á ní ìsìnkò sí kọ́lọ̀ tọkùn ìwọ̀ ìtòbìnrin ó mójútó láwùjọ tiwa ní pé wọn gbọ́dọ̀ bá dá aṣọ rẹ̀ lọ́nà tí ò ní jọ jìlbà àwọn aṣọ tó sì wọ̀ gbọ́dọ̀ sí ètò mójú kò sì gbọ́dọ̀ sí aṣọ tí ń dẹ́gbọ̀ lọ̀lọ̀ wọn sì gbọ́dọ̀ bá dá kó fún ìyá ọjọ́ bàbá ni kọ́ọ̀bù kọ́mọ́wà pẹ̀lú kọ́mọ́wà pẹ̀lú jìlbà bù rẹ̀. nítorí tí nìkọ́ọ̀bù bá yàtọ̀ sí kọ́lọ̀ asọ̀tọ̀wọ̀ ọ̀pọ̀lọpọ̀ ó máa wò wọ́n máa tún ara ní ìsìláàmù sì fẹ́ mú kú òfin yín nù tó fi ní ká máa lo alhijab ilé ìjẹba ẹni tọkọ bá kú báwo ni ìyàwó sì máa sẹ̀mí àwọn náà aláàánú nígbà tọkọ wà náà ló mú máa mi. ni sọ aláàánú nítorí pé ìbéèrè tá à ń béèrè ìbéèrè burúkú ni ìbéèrè àwọn ẹni tí wọ́n fẹ́ kọ́ máa wọ́n sẹ̀sìn nù tí ọba fẹ́ àwọn oníṣòtọ̀sọ pé kí àwọn rẹ̀ kọ́ máa jókòó lé bọ́lọ̀ ti pálásẹ̀ ìwọ́kàn àjíṣẹ́ ni ntọ́lọ̀ ń sọ lọ sọ fún ìyàwó ẹ̀ fìyàwó rẹ̀ jókòó lé tí ọba jáde yóò bójú àwọn bàbá màmá rẹ̀ tí ọba jẹ́ pọ́lọ̀ ń rọ̀ wọ́n wọ́n lè sọ pé ìyá rẹ̀ ò bójú ìwọ ni tiẹ̀ ń bolo ti fẹ́ mú ìwá wọ́n tún lè sọ débi pé tọ́ba lọ kú kọ́ tọkọ bá kú kẹ́yìn kan bá kú kọ́ tọkọ yín tí òun ọ̀gbà tẹ gbé lójókòó ẹ̀yin náà tẹ gbé lójókòó tọkọ yín bá kú ṣé iṣẹ́ tẹ̀ ń tó gbà yín tọ́lọ̀ ọ̀bá gbà yín. sẹ́yìn ọmọ kóbìnrin mi ọkọ rẹ̀ kú tàìkú ó di mílíọ̀nì àná àwọn ọgbà rẹ̀ pọ̀ ìkà làwọn Yorùbá tọkọ wọn bá kú wọn níjẹ wọn jogún àwọn fámìlì ọkọ jẹ gbogbo dúkìá mi ìdí nu tí wọn fi máa ṣe gbogbo orú béèrè yìí ẹni tí wọn máa bẹ́ẹ̀ ṣe sẹ̀mí tí ẹ̀ rírí wọn máa ń bọ̀dá yín wọn máa lábúrò yín tẹ́ bá ti kú sáì fún wọn kọ́kọ́ páàkì gbogbo mọ́tò wọn máa bèrè ń bolo kó dọ́kúmẹ́ǹtì kó tó kú ẹ̀gbọ́n dọ́kúmẹ́ǹtì ilé dọ́kúmẹ́ǹtì kìíní dọ́kúmẹ́ǹtì kìíní ilé kọ́kọ́ ètò àtàlódò ọwọ́ ta ni dọ́kúmẹ́ǹtì rẹ wà àwọn olè tó bá ń kó pín dúkìá bó ṣe yẹ kí ló kó ń bá pẹ́ ìyàwó rẹ̀ tó lọ́ọ̀tì wọn pè lóyìn. ṣẹjá tẹ̀lé tọ́lọ̀ káwá rí tọ́lọ̀ wọn ṣe fún wa. olówó ọlọ́run dá àwọn obìnrin láti pìlẹ̀ wọn. ọkọ tọ́jú rẹ̀ ọmọ tọ́jú rẹ̀ ẹ̀gbọ́n tọ́jú rẹ̀ àbúrò tọ́jú rẹ̀ òbí rẹ̀ ó tún tọ́jú rẹ̀ kí ló tún kù? tani tọ́jú ẹ̀yàn fún a àwọn yìí kan sọ pé kí ni ọjọ́ lọ sí jẹ́ àwọn àlọ́ bá bàbá àti ìyá rẹ̀ pé bàá mi nǹkan ọ̀lọ́ dédé bàá mi ọdẹ sokoto ẹ̀ dáadáa ọkùnrin ni ọ́. àwọn ẹ̀gbọ́n àtàbúrò rẹ̀ ń kọ́ pé ó ti sára wá bọ́ ni bọ̀dá bọ̀dá bọ̀dá bọ̀dá. àmóbin yóò máa pa owó tiẹ̀ yóò máa pa mọ́nú agolo pọ̀ nínà bíi fifty thousand lè wà lọ́dọ̀ obìnrin kó tún wá béèrè twenty naira lọ́dọ̀ ọkọ pé a fẹ́ ra yọ̀ ah, ah. ìyá alágbájá fifty thousand ah sẹ́mi wà lọ́lọ́ sí lọ́kọ̀ ni. òkè àmì kílẹ̀ wàá roku sọkọ sí òkè tí àwọn náà bá kú bó lọ́kọ̀ ṣe sáyé. tó eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ láti kíkó ọwọ́ lọ́n lọ́wọ́ wọn lẹ́ni tó ṣèèṣì sálámà sápọ́ọ̀tù ṣáájú kó tó sálámà sápọ́ọ̀tù ó ti ṣe nǹkan tako òfin yọ sálámà sápọ́ọ̀tù nìyí yóò tún wá sálámà sàpóòtì padà yóò wá forí kalẹ̀ lẹ́yìn sí sálámà yà. wọ́n ní kí ni dájọ́ àwọn òpìdán àtàlágbègbà kèfèrí ni wọ́n kèfèrí ni wọ́n gbogbo níyàwó kèfèrí ni gbogbo àwọn omi ló ń lò àtẹ́lẹwọ́ ló ń wò ìràwọ̀ ló ń wò alákòókò ọ̀ràn ẹlẹ́ni àdánwò gbogbo wọn pátá lábẹ́ òfin ọlọ́run kèfèrí ni wọ́n. qul la ya'lamu man fi as-samawati wal-ardi al-ghayba illa Allah ọlọ́run ní sọ fún wa gbogbo gbogbo ẹ̀dá tí ń bẹ ń sánmà àti gbogbo ẹ̀dá tí ń bẹ ń lẹ̀ kò sẹ́ni tó máa ń tọ́pa máa fi Allah. kọ́mọ́tì dàbí ìgbà tó ṣe pé àbẹ́rẹ́ o nígbà tá a lọ tán ní àwọn àdì ọ̀rọ̀ àríyànjiyàn ọlọ́nìkan lè sọ pé kálẹ̀ wa ìwọ́n máa ń tó pamọ́ ọbọ̀ ọ̀tà yóò lọ mọ́kà lọ́dún yìí. ìbéèrè kan ní tó bá ti páàsì ọlọmọkà báwọn babaláwo náà bá ń bẹ lé wọn wá àtàwọn àfáà tí ń wo yẹn rìn èèyàn jáde ńlẹ fa ṣẹ́jú márùn ó sì padà dé ní um, ìyá Ibrahim kálọ́wà ni wá a ẹ̀yin tẹ̀ ń sọ ní lọ́dún ọ̀fẹ́ máa mú mi ṣeré ni ẹ̀yìn mú yí ṣeré bàbá Ibrahim ẹ̀yìn yẹ kí ẹ mẹ́ni tó ẹ̀dì ògiri lórí sí ọ̀rẹ́ láì ẹni tí ó dára rẹ̀ mọ̀ tó dára yé mọ̀ tó sẹ́ni tó máa ń tọ́ pa mẹ́jàmá ọlọ́ọ̀ni kára bí ọmọ sọ fún wa pé walaw kuntu a'lamul ghaib lastakthartu minal khair wa ma massaniya as-su' tó bá yẹ kí mo lọ máa ń tọ́ pa mẹ́jàmá oore mi ọba pọ̀ jù aburú kan ìbá ti ṣe mí anábì wa nùfà sallallahu alaihi wasallam bó wà láwà àmọ́ atara wa dànù àmọ́ atara wa dànù wọ́n lè sọ pé àwọn wo tíra òjò ọ̀rọ̀ lọ́dún yìí hmm, àwọn màálù ọ̀yà wọ̀lú wọn máa jókòó àwọn àgbẹ̀ ẹ̀yìn àgbẹ̀ sọ́ra o nínú màálù yẹn jókòó <laughs> eléyìí ò jẹ́ bó ṣe jẹ́ ọ̀daràn ní gbogbo àwọn alágbègbè babaláwo oníyàwó kèfèrí gan ni wọn nínú òfin ṣẹ̀ríyà tí wọ́n máa ń lo ṣẹ̀ríyà òfin wọn ni pé ká pa wọn. حد الساحر والساحرة ضربة بالسيف ìdájọ́ wọn ni kí wọ́n bẹ̀ wọn lórí wọn ò ní bẹ́ tó mẹ́ta títí tí gbogbo sẹ́yìn yóò fi dà torí kọ̀ọ̀kan ni tí ń bẹ́ kó ń fọ́n tó fi eléyìí bó ṣe jẹ́ wọ́n ní mọ́ṣáláṣí tó gbé fọ́tò ṣéwù láti wọ ọbẹ̀ tí ká sì sọ láti lẹ̀ á sì sọ láti lẹ̀ mọ́ṣáláṣí nì ṣùgbọ́n kẹlẹ́dẹ̀ bá wọnú mọ́ṣáláṣí kí náà ṣe ṣe bá lè ní yóò bá níta ní ń dé ajá ní mọ́ṣáláṣí tó ẹ̀rọ agbé fọ́tò ẹ̀ sọnù ẹni tó bá tó kó bínú bọ́rọ̀ pé yẹ ẹ̀ sọ fọ́tò nù ká ní fọ́tò karambani fọ́tò yà àbí ṣéwù lẹ́sìn. ọjọ́ bó ti ṣe jẹ́ ṣéwù gba alágbára kú bẹ́ẹ̀ mọ̀ káwọn ṣéwù yẹn kọ́ takú láyà àbẹ́rẹ́ rí nǹkan mẹ́ wàá gbé táyà rẹ̀ wọ́n náà kù ní ẹni tó lè máa ra mọ́tò ikú ló ń pè torí yẹn kú tó bá kú dé fọ́tò tó gbé àyà kú mu lọ wọ́n wá ń fọ́tò Jésù àyà náà ẹni tí wọ́n bá wọn Jésù òun ajáde lórí Facebook pé ẹ má pè mí lólúwa ẹ má iṣẹ́ owó mo ṣe. subhanallah akramakumullah wọ́n ní tábàbẹ́ lọ sọ́run àti tó súnmọ́ wa tó súnmọ́ wa bí òkè hò táàmù ẹ̀sìn kọ́sùrù tara ọ̀ òkè hò ń bẹ̀ tí ẹ bá fẹ́ sọ́kù sókè hò yọ kọjá rẹ̀. ọmọ kó sọ ni pé ibi tó bá ti súnmọ́ àwọn ẹ̀pẹ̀ ìrìn àjò lábẹ́ òfin ọlọ. ní àwọn àdìsí wa látọ̀dọ̀ Abdullahi bin Abdul Abbas radiyallahu anhuma níbi tí wọ́n ti sọ pé ìrìn àjò dárìn yóò tó nǹkan tó lé ní ọgọ́rin kìlómítà bí eighty two kìlómítà kó tó di pàṣẹ kọ́sì ṣùgbọ́n kò fẹsẹ̀ rìn lẹ̀ nítorí wá sẹ́kù lórí ẹ̀ ní ìsìnkè nítorí wọ́n bá máa pè ìrìn àjò náà sàkà so àṣà tí ẹnu gbogbo owó kò lé lórí ni o kì í ṣe pé ẹnìkan lá ní ti táwọn máa ń lọ Ìbàdàn ìrìn àjò ní àbí èsì ìrìn àjò nàám táwọn máa ń lọ Èkó so àwọn ènìyàn ẹnìkan lọ sí ìtòsí ń bẹ̀rù bí òkè o wọ́n á sọ pé òun lọ sí òun travel travel where òkè o wọ́n sọ pé mo lọ sí òkè o kéde pé mo rìnrìn àjò lọ sí òkè o torí tí nǹkan bá dàrú ní sí ẹ̀fẹ́ rìn tẹ̀ lọ kíákíá ni. ẹ sọ pé tí nǹkan bá lọ ọ̀bẹ ń jò ní. ọjọ́ bó ṣe jẹ́. wọ́n ní kí ni ìdájọ́ ìwọ́de ní Islam kọjá kọtọ́ ìwọ́de kí ni kí lọ́ sọ àwọn kan á sọ pé tọ́lá jẹ́ wọ́de alálàáfíà ìwọ́de wọ́ọ́rọ́wọ́ kódà kọ́ wọ́ọ́rọ́wọ́ ọ̀tọ̀ ní Islam. ṣùgbọ́n iná rí ní ensars kí ló padà dì? sọ̀rọ̀ tí Islam bá ti sọ pé nǹkan ọ̀dà ìgbà pé kọ̀dà náà lásìkò yẹn àwọn kankan sọ̀sọ̀kúsọ náà ń fanu islam gbà tó bá jẹ́ ìwọ́de wọ́ọ́rọ́wọ́ tó bá ẹ̀rí ń kọ́ bàbá imam ó ní ẹnìkan wọ́n ní lára alábàágbé rẹ̀ ní lára ó wá lọ sọ fún anabi ni kókó gbogbo ẹrù rẹ̀ jáde kókó wá sórí ta nígbà gbogbo àwọn èèyàn bá ti wá dé tí wọ́n rí pé kí ló dé kí ló dé bàbá ni ò gbádùn lé gbogbo èèyàn bá bẹ̀rẹ̀ sí ọ̀ọ́yọ̀bú ah, ọ̀ọ́yọ̀ èèyàn ah, tó ti nígbà tí bàbá ní padà lé wọn ní sebẹ́ téèyàn ọmọ mọ tí ó fa wàhálà ni èèyàn kàn máa gbé tí ó ń kọrí nǹkan dì ní. sẹ́ẹ̀sì máa pé kí káwọn èèyàn tó yàn bá sọ̀rọ̀ náà kúkú máa kí ó àwọn náà kàn sá wáá wọn ní kò sẹ́ẹ̀rì bẹ́ẹ̀ ni bàbá mú jáde ẹ̀rí kọ́ ló lè ẹrù ẹrù tí wọ́n fi na bàbá bàbá mú jáde lọ́ọ́ fẹ́ wú rẹ̀ ni kò sí ẹ̀rí kọ́bọ̀ bẹ̀ kò sínú Islam pé ká ṣèwọ́de. ẹ̀yà àwọn lè mọ́mú àwọn ṣéwù ṣéwù àwọn ànábì ànábì nìyẹn kò sí ní islam ọjọ ó dà kó di ń tọ́da ambọ̀sibọ́sí pé kò lè di ń tọ́da láíláí wọ́n pààyàn wọ́n jólé wọ́n ba dúkìá jẹ́ nǹkan sọnù nǹkan bàjẹ́ mi nísìn twenty years kan ni wọn ò nàìjíríà yìí mo rò pé iná ara mi rẹ̀ nísẹ́yìn bíi ẹnì kò tiẹ̀ sọ fún mi à ń kàn ń bọ̀ náà ni. bá ní ń wo agbọn iléeṣẹ́ ọlọ́pàá o àti súnmọ́ o àbá wọ́n bá ń sí gbogbo ẹ̀ sífì làlọ́ pé kí ló dé. <laughs> wọ́n ní àbájẹ ẹ́ńtà ó ní ẹni sẹ́yìn ah, o kọ̀dá kọ́tẹ̀ ẹ̀kọ́ dàrán làwọn ọlọ́pàá náà ọ̀daràn ni wọ́n ṣé ká jó lé wọn lọ́yẹ àbí ẹ bá wa àwọn eléyìí tó tún débẹ̀ ní ìsìn tó bá ní àwọn bíìlì ilé kọ̀ọ̀kan pa aláàtúnlé nǹkan àìsàn ọba ní tán irú irú làákà ìwọ àmì. torí ẹ islam ọ̀farama kò farama wọn á ní àti nǹkan bá ń dùn àbò láti sọ ẹ̀rí pa ti sọ lẹ́ẹ̀kan pé tó ọba jó lórí mọ́tìlẹ̀kùn márì jáde wá bọ̀ àkànní kóra wa wá rẹ́gẹ́dẹ́ ni àwọn làákà ìjùnú wa wà bọ̀ sọ̀rọ̀ tí wọn náà bá sì fẹ́ wàhálà ṣe bí nǹkan tá a ti sọ fún ọ́n mú ṣe ni kí la tún fẹ́ gbà ní wàhálà kò sí ní tá a fẹ́ gbà ń bẹ̀ ọjọ́ bó ti ṣe jẹ́. wọ́n ní ẹni tó ń la ìyàwó rẹ̀ tó yún fi jábọ́ á ọ̀daràn ni o ọ̀daràn ni lábẹ́ òfin ọlọ́run yóò san bọ́rọ́t àmà yóò san díyà ọmọ òun òun náà ni pé yóò bọ́kùn lọ́rùn ẹrú tí ọ̀bá wa ni tó fẹ́ san ràkúnmí ọ̀sán ràkúnmí márùn kó lè máa tó ṣe ràkúnmí márùn tó ràkúnmí márùn yìí kò sì ní jẹ́nu rẹ̀ kò ní jẹ́nu ogún yìí torí yẹn dáràn tó tún wá bí dáadáa fún un. eléyìí ń jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀rẹ̀ èyí ó tún wá túmọ̀ sí náà pé ìwọ obìnrin tí wọ́n ń nà náà tó yín fi ń jábọ̀ ìwọ mẹ́rẹ́ sànù. àtẹnugbà mi náà gidi ti pọ̀ sí obìnrin mi olólùwọ̀ padà ó ti yẹ kí wọn náà ti sá ọjà bòtú nígbà tí èsì kò tilẹ̀kùn. wọ́n ní kí ló ṣẹlẹ̀ sáwọn Yahudi àti Nasara nínú sàárè wọn wọ́n fìdí rẹmi ni gbogbo kèfèrí gbogbo mùnáfìkì wọ́n fìdí rẹmi nínú sàárè gbogbo wọn náà ni màlẹ́kọ̀ wa bà Munkar àti Nakir sábà bí wọ́n léèrè ma rọ́bù ma dínú man huwa hadha ar-rajul alladhi bu'itha béèrè mẹ́ta náà ni lóde ha ha sami'tu an-nasa yaquluna shay'an faqultu ó sì o ó mà sí o ní tí mo kó tara yín sọ lèmi náà sọ gbà fún jésù wọ́n lù wọ́n ní òlù olórin olórin ayé owó banilẹ́rù bóńtì màláìkà oríire ọ̀wọ́lẹ̀ lọ́wọ́ tó fà jáde ìbéèrè kejì torí ẹ̀ àwa wí tán wọ́n máa mùsùlùmí ọ̀wá ní jésù lọ́ọ́ fẹ́ gbà fún nìyí ọlọ́mọdé asorí ibú lẹ́yìn oríire. wọ́n ní a ti mọ̀ yín pé ọkàn láàmú ada gbogbo àníyàn sí sáníyàn kan wà tán ní ká dà jáde lórí ẹnu kó sí àti hajj àbí umra kìí sì sórí ẹnu náà lásán ẹ ti kọ́kọ́ da sọ́kàn ẹ wàá wí jáde labbaika hajjan labbaika umra labbaika umratan mutamatti'an biha ila al-hajj ẹ̀sìn ni lọ́kàtẹ́lẹ̀ ẹ̀ wá wí jáde yàtọ̀ síbi kò síbi kán tíṣẹ̀rí àtìgbà kẹwé àníyàn jáde kódà kẹwé wúyẹ́ lẹ́nu kẹ́nìkan kọ́ má gbọ́ ẹ ti sàdáadáa lẹ̀ ọkàn yín àṣírí àníyàn àdìsọ́kàn ní jẹ́bẹ̀ àdìsọ́kàn ṣe di àwíjáde lórí ahọ́n ọjọ́ wọn ní nílẹ̀ yìí ẹ̀dá ti pínlẹ̀ yìí ẹ̀ fẹ́ béèrè máa ti ti pínlẹ̀ yìí wọ́n ń bá yín jà ẹ sọ pé nílùú kan wọ́n máa ń fa àwọn bàbá bàbá sẹ́rì àwa sọ pé sọ́kárì sẹ́yìn náà èèyàn wa sọ kọ́kárì kọ́kárì so eléyìí ni falsafa béèrè so wípé tẹ́nìkan bá ti fi súnà wọ́n máa pe ṣé wọ́n máa kí ó tó àwọn afátẹ̀sí rẹ̀ sọ ọmọ kí ó tó eh, adínikírun àwọn babalágaani àwọn arọwàsí adéni baba ìmáàmù àwọn ní ìsìn ọ̀daràn gbà àgbọn àwọn ń dábì kọ̀ǹgìrì ni eh, aṣọ yín tẹ̀ ń gbé òkè ní ìsìn fẹ́ mọ kí ó tó baba ìmáàmù àwọn ah, lè mọ kí ó ju àwọn tí ń tẹ̀lé súnà lọ àmọ́ àwọn àwọn ètẹ̀lé tọ́lọ́ wọn ò tẹ̀lé tà nàbì gbàjọ́ kékeré ò tiwọn hujjatun alayhim la lahu. ìbá nàbí náà ti sọ wal Qur'anu hujjatun laka aw alayk. gbogbo àlà ń lọ lé kí wọ́n àmọ́ kéèké gbogbo àní òwúlò fún at the end of the day. sọ̀rọ̀ ẹlòmíì kọ́ kó lè dìbà lẹ́jọ́ fún un. ẹlòmíì ti ẹ̀mọ́ kọ́kọ́ lóde ni wọ́n. sọ̀rọ̀ ẹlòmíì by chance ló di imam. by chance ló dàbà tẹ̀sí by chance ló di mufti kọ̀dá nǹkan kan pé òun ẹnìkan wá ń sẹ́ẹ̀kù ẹ wàá máa fi kọ̀m̀pìà ajẹ́pẹ́ ìdá nǹkan kan mà. ẹ wàá pe àwọn bàbá wọn àtàwọn ọmọ wọn ẹ pè wọn sí ìjókòó yìí. kí lè rí tiẹ̀ lórí pé ká dárúgbọ̀n bàbá kí lè rí tiẹ̀ lórí pé ká fà. sọ èsì tán láti ṣe bẹ́ẹ̀. torí pé ẹ lè dájọ́ pé sọ́mọ́ jùlọ kọ̀ mọ́ jùlọ láì ṣèdánwò. níjọ́ oníjọ́ ìdánwò náà àwọn náà wà wòran jọ́nà irọ́ lásán ẹ̀ńdọ́rọ̀ abẹ́ sẹ́sìn kọ́ sẹ́sìn bàbá wò àwọn òní bàbá méjì ní Islam bàbá ń sàhábà bàbá wò àwọn bàbá wò bàbá olódò àwọn bàbá tó kẹ́lò ní ọmọ àkùránì gáké àwọn bàbá tó kẹ́lẹ̀ dá lọ́pọ̀lọpọ̀ dọ̀gà ẹ̀wọ̀n àmọ̀ fi wọ́n tẹ̀rì nígbà tẹ̀yìn náà kẹ́wọ́ ìjọ́nà ẹnìkan sọ fún ike sọ́bẹ̀ sọ́bẹ̀ tó gbọ́dọ̀ sọ́bẹ̀ lọ́bì sọ́bẹ̀ wọ́n á ti ti bàbá arọ́ kan ojú ìṣẹ̀kẹ́ wọ tẹ́lẹ̀ bàbá yàn ẹ pàdé nù sàárì. ilé ìjẹun ìṣèjà ń pè àwọn bàbá bàbá dúpẹ́ pé wọ́n ṣe bẹ́ẹ̀ ń sẹ́yìn gbogbo àwọn bàbá imam àwọn náà ń dárún gbàtífà àwọn bàbá imam àwọn ìyàwó tiwọn náà wọ́n lò ní kọ́ọ̀sá so àwọn gbogbo àwọn imam àwọn sheikh sheikh gbogbo wọn ṣòkòtò wọn ìwọlẹ̀ sá so ẹ̀yin máa ń lọ máa ń gbélé yìí o tó wá jẹ́ bó ti ṣe jẹ́. wọ́n lọ́mọ ẹ̀gbọ́n ọmọ àbúrò tí wọ́n já kọ àtàbò ṣé ọkùnrin lè rójú tóbìnrin kò gbọ́dọ̀ rí torí pé ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò wọn lè fẹ́ra wọn lábẹ́ òfin ọlọ́ torí ẹ̀ ló ṣe jẹ́ pé ẹ̀yin tẹ́ jẹ́ fámìlì ẹ máa sọ àwọn ọmọ yín ẹ má ti torí pé ah, ọmọ àbúrò mi náà wà ní kíni ah, ọmọ ẹ̀gbọ́n mi ah, ọmọ ẹ̀gbọ́n rẹ ọmọ àbúrò rẹ náà gbogbo nǹkan torí lábẹ́ òfin ọlọ́run wọ́n lè fẹ́ra wọn torí ẹ̀ sì máa protect àwọn ọmọbìnrin yín kí wọ́n má máa lúpọ̀ mọ́ àwọn ọmọkùnrin àwọn ẹ̀gbọ́n yín àwọn àbúrò yín bẹ́ẹ̀ náà làwọn ẹ̀gbọ́n yín náà máa protect àwọn ọmọbìnrin wọn kí wọ́n má máa lúpọ̀ mọ́ má ẹ̀yìn àwọn àbúrò wọn torí lábẹ́ òfin ọlọ́run wọn kì í ṣe máhàrámù tí ó lè fẹ́ra wọn àkàrìbáwò ni wọ́n ṣùgbọ́n wọ́n ṣe máhàrí wọ́n ṣe máhàrí fámìlì ni wọ́n ṣùgbọ́n wọ́n ṣe wọ̀ fúnra wọn torí délé ẹ kí èsì ara mẹ́rin ẹ̀yin ní ìsìn bọ̀dá ni àwọn ọmọ àbúrò yín ọkùnrin sóbìnrin wọn àwọn ọmọ tìyín àti ọmọ tiẹ̀ ni là ń sọ fún wọn lè fẹ́ra wọn sẹ́wọ̀n kí yorùbá lẹ́fù ní ìsìn ilé pa wá pọ̀ àìsàn ọmọ bàbá kan náà fa yorùbá sọ ẹ mọ̀ fẹ́ra yín ẹ̀yin ọmọ lẹ́fẹ̀ẹ́ náà. ẹ fẹ́ra yín dáadáa láti bó síbò nígbà tí islam kọ́kọ́ mẹ́gbọ́n ọmọ àbúrò lè fẹ́ra wọn bó wà lọ́mọ àmọ́ ibi tí bàbá ti ń bọ̀ bóyá bí ìdáwọ́ ti lọ́mọ ẹlẹ́kì ẹ wá sọ pé torí pa gbolé ẹ mọ̀ fún bàbá bàbá láyé jọ wọn náà mọ wá gbé bí dábàá pélé kan náà nílé wa ẹ wà ní sọ̀rọ̀ àìsẹ́ dáadáa járí. wọ́n lẹ́ni tó bí máa gbọ́ná cs cs cs ó ti pé mẹ́ta àbí méjì tí wọ́n lè máa ṣe family planning wọ́n gbọ́dọ̀ ṣe o family planning generally aburú tó wà ń bẹ pọ̀ nínú rẹ̀ ní pé jẹ̀lẹ̀ máa kán lára obìnrin ní gbogbo ojoojúmọ́ kò ní láǹfààní àti fẹ́lọ̀ hospital tí sì máa ń ṣe wọ́n lójú kòkòrò kí wọ́n ṣe wọ́n àní sọ fún wọn ó dìgbà táburú ń bá ṣẹlẹ̀ wọ́n àní ayé ti gbogbo ẹnu sọ̀rọ̀ gbogbo aṣọ káàtá lóorùn nígbà táburú ti dé sẹ́yìn wọ́n lè ní ọmọ ọmọ mílíkì fi mílíkì ṣe wọ́n tó láyé torí kí ẹ̀jẹ̀ yẹn ó lè bá a dúró. bákan náà nínú aburú tó tún wà ń bẹ̀ sẹ́mi kọ́lọ̀ ń dá ẹ̀jẹ̀ pé yóò máa jáde lára obìnrin lẹ́ẹ̀kan lóṣù nígbà ṣe family planning jeje yẹn ọ̀wá ma bólẹ̀ rù kọ́lọ̀ ń kóra jọ nì ń kóra jọ tó bá yá ó dàbí omi tá a dí ọ̀nà ni sẹ́mi pé yóò fọ́ lé yóò fọ́ òkiri yóò fi wọ́nà fúnra rẹ ìní máa ṣẹlẹ̀ sáwọn obìnrin wàláhì ẹlòmíì bá bẹ́ẹ̀ kú ẹlòmíì tí ọ̀bá kú yóò rà bùrọ̀ kú torí délé kí la fẹ́ ṣe family planning sí ṣé torí kọ́ ọmọ ọmọ wáyé ọmọ tọ́lọ̀ ń bá kọ pé ń bọ̀ wáyé máa lò dáadáa dáadáa yọ̀ wà náà so ẹni tọ́lọ̀ ń bá kọ pé yọ̀ wáyé yọ̀ wáyé náà ẹlòmíì nù wá náà nìsín àwọn bàbá rẹ̀ ọ̀fẹ́ bí ń gbà àwọn náà la sojú kónkó kónkó yìí nìsín àwọn bàbá kan máa ah, ah, fẹ́ àfẹ́ bí ọ̀ ń gbà wò mọ́tà ti wà. so torí délé yìí báyìí wà nídìí ẹ̀ à nídìí tó bá yẹ pé ẹ̀fẹ́ kóbìnrin olóyún irú ìtàwọn sọ̀hábà ń ṣe tìtó òun náà ní kíkẹ́ máa ń bóbìnrin yín lò tó bá kú díẹ̀ kẹ́ ẹ dà ẹ jáde àmọ́ tóbìnrin bá tún wá pé mo lóyún ó ní náà ni o torí kínkínní kan lè ti kan tẹ́lẹ̀ náà tọ́lọ̀ fi ń dá wa kínkínní róńdó náà ni pẹ̀lú akéko mi ntọ́wánu rẹ̀ ti pọ̀ tó lóbi ọba fi bí ma ìlú ò ní gbà bó ti jẹ́. pé ajá ń ṣe lẹ́yìn níbèrè ti parí torí bèrè ti abèrè ti pọ̀ hmm, wọ́n ní ká lè fi aró dúdú ká lè fi pa irun funfun wa rárá o pé kíni bí ìran ti dàgbọ́ dàgbà náà ni èèyàn tún lè dèwé mà àbí ẹ̀kọ́ ni wọ́n ní oògùn kan wà sàgbàdèwé irọ́ ni irọ́ ni torí pé sàgbàdèwé kan ò sí torí pé tó bá pé sàgbàdèwé bá ń bẹ ọ yẹ kó tó orí wo tún lékún sí ìjọ tó kù náà ló kù tó àwọn ń fi aró dúdú à ń fi ń pa irun funfun ẹ̀sẹ̀ ń bẹ́ńbẹ́ nítorí pé Abu Quhafa tọ́jú bàbá Abubakar As-Siddiq radiyallahu anhu ìgbà tí wọ́n mú wá bá nàbì sallallahu alaihi wasallam lọ́jọ́ tá nàbì gba Mẹ́kà wọ́n mú bàbá yìí wá sí gbogbo lórí rẹ̀ ti di funfun àti tagbọ́n rẹ̀ nàbì wá ní kí wọ́n lọ paláró àmọ́ kí wọ́n má fi dúdú kó wọn má fi kan la tòtí fáwọn olùmọ̀kan ṣe apá lórí rẹ̀ lónìí pé ṣé ẹ má jẹ́ kó jẹ́ dúdú lẹ́ẹ̀fì pa láró sànàbì lọ sọ bí àbí sànàbì àmọ́ fífi dúdú pààyàn láró ọ̀tọ̀ láàlè ẹ lè fi pa láàlè lè kí débi wípé ńgbà tẹ fi sí irun yẹn ó súnmọ́ ẹ̀bá dúdú àmọ́ wọn ò ní pè ń dúdú aláwọ̀ kùnkùn máa di kò burú àwọn tó bá jẹ́ dúdú ò burú ọlọ́run ẹlẹ́dàá kó gbàdúrà wa ọlọ́run ẹlẹ́dàá kó ṣàánú wa àlékún àgbọ́yé ẹ̀sìn ọlọ́run kó fi ta wa lọ́rẹ̀ subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta.